fitnatu du'ati dọ̀láàlá àwọn eléyìí bó tẹ́ pé a ní external fitna alfitnatu al-kharija walfitnatu al-dakhila internal wà wọ́n lélẹ́yìí fitna àwọn anuni nínú àwọn tẹ́pẹ̀ ní àfà ẹgbẹ́ bàbí Yorùbá á tún lẹ́sọ́ ní àwọn alufa tí wọ́n pèrà wọn ní àfà nítorí kí ni torí àwọn ìṣesí ni àbá tó ní tẹ́ẹ̀bà jẹ́ èèyàn ẹ́ ṣe kí ni ẹbá ń parí ẹ̀sìn bí àwọn àfáà ilẹ̀ Yorùbá ni ẹmọ́ ṣe báyìí tẹ́ẹ̀bà jẹ́ èèyàn ẹ́ ṣe kí ni ẹjẹ́ èèyàn ṣé ìyẹn só hadisi uh, Uzaifa Uzaifa bin Yaman radiyallahu anhu tẹ̀gbẹ́ Uzaifa mú àwọn ọ̀rọ̀ àwọn fìtínà lọ́dọ̀ ànábì dáadáa sallallahu alaihi wasallam nínú hadisi tó gbọ́ tó ṣe lọ nígbà tó dọ́rí ọwọ́ sàlẹ̀ ó bẹ̀rẹ̀ ó ṣe lọ́run ó ní wàálbádà zalikal khair ṣàrù sí lẹ́yìn tí dáadáa bá ti ṣẹlẹ̀ àwọn aburú mi ó tún padà wá ó ṣe lọ́ ní náà àwọn aburú mi ó padà wá o àwọn aburú yẹn ni du'atun ala abwabi jahannam man ajabahum ilayya khazafu fiha òṣèlú ni fìtínà ìgbà nínú àwọn fìtínà yẹn ni du'atun ala abwabi jahannam àwọn olùpẹ̀pẹ̀ tí wọ́n máa pèpè lọ sínú náà jahannama man ajabahum ilayya ẹni tó bá jẹ́ pé wọn kọ́dọ̀ fún mú fi àyókàn bá ẹnu nàíjá ànámà ni òzẹ́fà ní ìrẹ́ ń ṣe ọlọ́run save him lana ròyìn irú àwọn èèyàn báyẹn fún wa oúnjẹ lọ ni ó ń mí jìlìdáàtì na ara wa ni wọ́n yẹn ni pé mùsùlùmí tiwa ni wọ́n wọ́n yóò bí àlìsìnàtìnà kódà ahọ́n wa tá fi ń sọ̀rọ̀ àwọn fi ṣe kí ni wọ́n máa fi sọ̀rọ̀ ó máa jẹ́yàn ó lè jẹ́yàn yẹn ti ń ka ayé alukùránì ó ti ń ka àdísì àbí bí àwọn àfáà tó ní ẹlì jájá ṣé fìtínà àbí èṣe fìtínà so fìtínà dọ̀hátún àdọ̀lẹ̀lẹ̀ àwọn olùpèpè aburú tí mọ̀ tó wá lọ síbi àwọn olùpèpè ànù tí wọ́n ma pè wá lọ síbi àánú tó túnbọ̀ sí pé mùsùlùmí bọ̀rọ̀ ṣẹ̀sá tí ó ma gbọ́ ga ó bọ̀rọ̀ ṣẹ̀sá tí wọ́n ma gbọ́ láti ẹwọ́ sàá tó ní sàábé kan ẹ ní òbú wọn àmọ́ sàábé òun dẹ̀dẹ̀wù rẹ̀ ní subhanallah àmà ìṣirkù sọmọ pé irú ẹni bẹ́yẹn ìkòyà yẹn lágbára ìkòyà yẹn ṣe kí ni ìkòyà yẹn lágbára irú àwọn olùpèpè báyìí náà wọ́n pọ̀ jàǹtìrẹrẹ àwọn náà fìtínà kan ni wọ́n ká má dá lúrú ká má dápọ̀ mọ́ sápà ìsìláàmù dúró gàbádáyá anù táwọn agbéwà náà ṣe kí ni ó dúró gàbádáyá àfi kí mùsùlùmí ká sọ́ra wa oríṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní taraktukum ala mahajjatil bayda àlàmà àjàsìn báyìdọ́ kí ọ̀nà mo fi ilẹ̀ sí ojú ọ̀nà tó ṣe kí ni tó má tó funfun gbò lẹ́ìlú ha kànà àríà orú rẹ̀ dàbí ọ̀sán tó gbóhùn tí Islam mú wá kò sí tó pamọ́ gbogbo ẹni tó hàn sí gbogbo wa ni ní tó bá mi sọ mú ẹ̀rí wánú alkùránì mú ẹ̀rí wánú súnà kó ń fàjà kó fàjà rárá àtọ̀ so nínú àwọn ìran fìtínà ni fìtínà du'ati àwọn olùpèpè The Guidance Facebook page. Follow, like, and share.